رب العالمين والصلاة والسلام على خير الخلق محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن يدعو بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن مكارم الأخلاق من أعمال الجنة فهي من الأعمال المقربة في الجنة الموصلة إليها الموجودة في الجوز الأعلى قال رسول الله صلى الله عليه وسلم أنا الزعيم البيت في ريب الجنة لمن ترك الميراث وإن كان محقا وبالبيت في أعلى الجنة لمن حسن خلقه وعن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج عباد الله يعلم أن مكارم الأخلاق كذلك سبقوا في محبة الله جل جلاله لعبده قال رسول الله صلى الله عليه وسلم أحب عباد الله إلى الله أحسنهم خلقا ومكارم الأخلاق من أسباب محبة رسول الله صلى الله عليه وسلم قال عليه الصلاة والسلام إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا ومكارم الأخلاق كذلك أفضل شيء في الميزان يوم القيامة قال صلى الله عليه وسلم ما من شيء في الميزان أفضل من حسن الخلق يا الناس مكارم الأخلاق تضاعف الأجر والثواب لقول رسول الله صلى الله عليه وسلم إن الرجل يدرك بحسن خلقه درجات قائم الليل صائم النهار وقال صلى الله عليه وسلم إن المسلم المسدد يدرك درجة الصواب القوام بآيات الله عز وجل لكرم ضريبته وحسن خلقه ومكارم الأخلاق أيها المسلمون من خير أعمال العباد يقول رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر ألا أدلك على خصلتين هما أخف على الظهر وأثقل في الميزان من غيرهما قال بلى يا رسول الله قال عليك بحسن خلقك وطول الصمت هو الذي نفس محمد بيده ما عمل لخلائق بمثلهما يا المسلمون اعلموا أن مكارم الأخلاق تزيد في الأعمار وتعمر الديار قال رسول الأمة صلى الله عليه وسلم حسن الخلق وحسن الجوار يعمران الديار ويزيدان في الأعمار أيها المسلمون هذه بعض الأخلاق محمودة منها الإحسان هذا أقف ولوم ọba tó tó ọpẹ́ gbà aláàánú ni oníkẹlẹ Ọlọ́run ọba ṣe ọba ọlọ́pẹ́ ọba olóore ọba alámọ̀tá ọba nìbílẹ̀ ṣe kí àti Muhammad sallallahu alaihi àti ìpọ́nlọ́n ká ṣe é ní àánú ìkẹ́ gbogbo àgbáńlá ayé ọ̀wá mọ̀ọ́mọ̀ ṣe é ní àánú fún mùsùlùmí gbogbo ayé ọlọ́run sí àdébíà Muhammad sallallahu alaihi wasallam tó ṣe é ní àánú fún ìkẹ́ àti kẹ̀kẹ́ ọlọ́ba àdébí náà ọlọ́ba ara ra rẹ àti gbogbo àwọn tó bá ti ẹ̀kọ́ ní tó fi ọjọ́ jẹ́ ẹ̀sùn àlọ́mọ́ àmọ̀dájú nípa pé ẹ̀sìn Islam nínú àwọn ìwà tó mú wá gẹ́gẹ́ bá ṣàlàyé níjẹjọ òun náà ni àwọn ìwà abọ́lá àwọn ọ̀wà tó dáa àwọn ọ̀wà tó pé àwọn ọ̀wà tó rẹwà káfíjọ bára wa lò káfíjọ bára wa ṣe káfíjọ máa ó jọ jẹ́ pé nínú kéèyàn máa wò abọ́ láì sábà bí ni ọjẹ́ nínú sẹ́kàn lọ́jẹ́ nínú sẹ́kàn yẹn máa ń sin tí èyí máa rámi jẹun ní ọlọ́run ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ọlọ́run ọba ti kọ́lé kan lẹ̀ fún gbogbo ẹni yòówù tọ́wọ́ ẹgbẹ́ ọba sọ ọmọlúwàbí ẹ̀ bẹ́ẹ̀ nílé kan ti wà lẹ̀ ilé tó ga lálùjẹ́ náà lọ́ni yòówù tí ìwà rẹ̀ bá já láwùjọ àwọn èèyàn àfáwọn abúrò rẹ̀ rán

àti kéèyàn jẹ́ oníwà dáadáa ní pé kéèyàn máa wà lọ́rẹ̀wà wà tó dáa bẹ́ẹ̀ náà wọ́n fi ó sí ọlọ́run ní pé kí ni wọ́n tó wá di ohun tó gbé àwọn èèyàn tó pọ̀ wọn ní ọ̀ní ọlọ́run ó sí ọlọ́run bá ní pé ẹnu ní o ẹnu ló tí wọ́n wọ ní ọlọ́run torí pé ní ẹnu yìí lọ́rọ́ wà ibẹ̀ ló kúkú wà ibẹ̀ lọ́rọ̀ ẹ̀yìn wà ibẹ̀ ní kèéta wà ibẹ̀ ní ìbàjẹ́ ẹni wà ibẹ̀ ní ká máa fi ọmọ ìlé ènìyàn ti yẹ̀yẹ́ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì ní abẹ́ ó jẹ́jẹ́ pé náà ní ìsinmi ànábì Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́nu yóò tó bá sọ yòówù méjèèjì yẹn òun fún oníkìyèjì pé yóò wà lùjẹ́ náà nínú àwọn mùsùlùmí yìí ní máa ń fa sábàbí tọ́lọ́n bá máa fi ń nífẹ̀ẹ́ ni tí a bá jẹ́ oníwà pẹ̀lẹ́ tí a bá jẹ́ oníwà dáadáa ọlọ́run bó nífẹ̀ẹ́ èèyàn lẹ́bí àwọn Muhammad sallallahu alaihi wasallam ó ní àhábù ìbáàdì dáhì ila Allah àsánù olùkọ́ àwọn tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ẹrúsìn rẹ̀ òun náà ni ká jẹ́ kí ìwà wọ́ dáa láàrin àwọn èèyàn ẹgbẹ́ wa àwọn a jẹ́ olùgbàgbọ́ òdodo nínú nǹkan tó yẹ pé kéèyàn máa ṣe kéèyàn máa wà dáadáa nínú orin tí máa ń mú wá tó máa ń mú wá pé àpẹẹrẹ lọ́jẹ́ péyàn nífẹ̀ẹ́ àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àpẹẹrẹ lọ́jẹ́ pàdébí náà sì nífẹ̀ẹ́ tó ń tọ̀ ọ́n àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó ní pé inna min ahabbikum ilayya nínú ẹni tó ṣe pé èmi ànábì nífẹ̀ẹ́ sí jù nínú yín wà àkọ́rọ́bàkùn mi ní màjìlísà yá ọmọdé kìyàmá tí ibùjókòó rẹ̀ tí ó sì súnmọ́ mi pákípákí lọ́jọ́ ìlànà kìyàmá àhà lọ́nà gbòǹgbò lọ àfúláàpá òun náà lẹ́yìn tí wà rẹ̀ bá já jo nínú ẹ̀yìn mùsùlùmí ìyẹ́rọ jápá ń wọlé mà wọ́n fi sọ pé ìwà ẹ̀sìn náà sì ni wà méjèèjì a gbọ́dọ̀ máa rí lásìkò kan náà na ẹni tó bá pera rẹ̀ ní mùsùlùmí ẹni wọ́n bá ní ìwà tí ò lẹ́sìn ọ pàdánù nǹkan tó pọ̀ ẹni wọ́n bá lẹ́sìn tí ò níwà sọ̀rọ̀ nù méjèèjì yìí a gbọ́dọ̀ jẹ́ nìkan tá ní ìwà bẹ́ẹ̀ ni láti gbọ́dọ̀ Islam lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ẹni wọ́n bá ní méjèèjì tí lọ ọlọ́run ọlá ó ti wà ẹni tí isi yọ sàká ṣùgbọ́n àwọn ará àdúgbò rẹ̀ wọn kò tàbá lélé látara owó tí ṣe fún wọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pẹ̀lú àwọn fún onírò nípa pé ẹni bẹ́ẹ̀ yóò wọ ní Ọlọ́run èyí ẹ̀yà mi nìkan tí ó dáadáa máa ń jẹ́ kí nìkan tí ó rí ju kíkéré lè yọ tètè lo òkè dáadáa lọ́jọ́ gbé dáadáa kì í ámà kéèyàn jẹ́ oníwà dáadáa o kéèyàn jẹ́ oníwà dáadáa ní máa tètè rìn ẹrú lọ́wọ́ láti jẹ́ pé kí iṣẹ́ tó gbé dọ́dọ̀ ọlọ́run kọ́ tẹ̀sùn mọ́ dáadáa ó ń sọ ọlọ́run bá sọ báyìí pé màá mi ṣe yìí fi lè dáa asfaw mi lọ́sùn lọ́kọ́lọ́ kò tí ì sí kankan tọ́wá jẹ́ pé yọ wọnú ọ̀sẹ́ tí ó sì jẹ́ kí iṣẹ́ tẹ̀yàn tí ó tètè tẹ̀sùn wájú ọlọ́run tó tó kéèyàn jẹ́ oníwà dáadáa tó jẹ́ àwọn sàbẹ́ àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ wọn ìwà yìí iná ló fi jẹ́ pé àwọn èèyàn fi gba Islam lọ́jọ́ kìíní àná wọ́tá jẹ́ mùsùlùmí ẹja àná ọ̀pọ̀ sí wọn kájú oníwà pẹ̀lẹ́ oníwà dáadáa oníwà rí ìwà dáadáa wọ́n jẹ́ nǹkan tó pé ọlọ́run bá máa ń ṣàfihàn ilé ẹ̀sẹ̀ fún yàn gẹ́gẹ́ bá lẹ́bí àwọn Muhammad sallallahu oṣù ọlọ́run bá sọ pé tàbí eré ọmọ ẹ̀dá tọ́wọ́ jẹ́ pé oníwà dáadáa ni oníwà pẹ̀lẹ́ ni irú ẹni bẹ́ẹ̀ yóò sì máa ní ẹ̀san lọ́dọ̀ ọlọ́run tí ẹ̀san rẹ̀ máa ṣe déédéé ẹ̀san ẹni tó ṣe pé kò sí owó ọjọ́ kan tí ò ní jí tí ó fi ṣèjọsìn fọlọ́ bẹ́ẹ̀ sì ni kò sí ọ̀sẹ̀ ọjọ́ kan tí ò ní gba àwẹ̀ fọlọ́ irú ẹni bẹ́ẹ̀ méjèèjì látara kó dáadáa wọ́n sì máa kọ méjèèjì ìtúlẹ̀ fún un ìgbà ẹni bẹ́ẹ̀ wá lè jẹ́ nìkan tó yẹ kó wọ́n kí fásùbà wọ́n jí fásùbà ni yóò fi lọ kí wọn àsùbà ìgbà ẹni bẹ́ẹ̀ ó lè jẹ́ nìkan tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa rẹ létí ni pé ọ̀mọ̀dán máa ń bọ̀ tí ó fi máa wò ó pé á ah, ìmọ̀ gba àwẹ̀ kẹ́kàn látẹ̀sín ṣùgbọ́n látara bẹ́ẹ̀ látara kó jẹ́ oníwà dáadáa yóò sì bá nínú iṣẹ́ lọ́ba jẹ́ ìlànà ìyáàmà òun jí lóru tóun ọ̀wá àfijọ́ kan rẹ̀ àfikún wo jí nínú ládàá tí ó bá bákan náà bí ká ní ọjọ́ kan ọ̀sẹ̀ kan ò ní lọ àfikún gbogbo àwẹ̀ dáadáa tí èèyàn ń tí aláwẹ̀ lọ́dọ̀ ọlọ́run látara àwọ̀ dáadáa èèyàn gbà níbẹ̀ bákan níbi àwọn ó ní pé mùsùlùmí tó jẹ́ ní eré òun náà ni mùsùlùmí tó lè oníwà pẹ̀lẹ́ nígbà tó bá wá látara ìwà dáadáa rẹ̀ tí ó ṣe bákan náà tí a bá jẹ́ oníwà dáadáa lára iṣẹ́ dáadáa fún ẹrú yìí láti sọ pé tálẹ́ǹtì ṣiṣẹ́ rẹ̀ jù lórílẹ̀ ẹni tó bá jẹ́ oníwà dáadáa iná lọ́wọ́ bẹ́ẹ̀ fún o àfàwà àbúdá anábìrin níjọba ó sọ náà bá sọ bá ìpéyà àbàdá mo pẹ̀rẹ̀ bàbá àbúdá aláàdúlùkà aláàkọ̀sùkàtẹ́yìn bùmà àkọ́fọ̀ àlàzọ́hìnrin wà á sọ̀rọ̀ fìlìmìzà ìjọ wa jẹ́ kí n ṣàlàyé fún ọ àwọn dáadáa méjì kan tó ṣe pé dáadáa méjì náà ó fúyẹ́ lọ́rùn ẹni ìyẹn ni pé wọ́n rọrùn láti ṣe é ó sì wúwo níbi òṣùwọ̀n sí èèyàn kódà òṣìṣẹ́ tó wúwo tó nínú iṣẹ́ tí èèyàn máa ń ṣe lọ́dọ̀ ọlọ́run ọba àbúdá sọ pé bálà ya Rasulullah ìyó sọ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ó wù mí sọ fún mi ó sọ ọlọ́run sọ ọba ìpè àlẹ́ ìkàwé kọ́lọ́ wọ́n tó

ní máa tún ṣàlékún ọjọ́ orí èèyàn ni gẹ́gẹ́ bí àdébíra Muhammad sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa nípa pé ẹni tó bá jẹ́ oníwà dáadáa sáwọn èèyàn yóò máa ṣàlékún ọjọ́ orí èèyàn àfa Muhammad sọlá ló fi mí wọ́n ṣàlàyé fún wa nípa pé abájẹ́ tó epo tó níwà dáadáa sáwọn èèyàn ọwọ́ lọ ọ̀pọ̀ ọdún láyé ló fi kúrò lórílẹ̀ ayé àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé nípa pé ẹbí ọlọ́run ẹbí àdébí ṣàlàyé wípé ẹni tó bá jó níwà dáadáa láàárín àwọn èèyàn yóò jẹ tí ó pẹ láyé ni eléyìí olùjọ́gbọ́n ọdún lọ àfa muhammadu sọ pé sọ́dọ̀ ló tèmi wọ́n ṣàlàyé pé tẹ bá kíyèsí rẹ níbẹ̀ àmọ́ bóyá kọ́lẹ̀ tó ọkọ̀ kalẹ̀ fún tẹ́lẹ̀ ní gbogbo ọdún ní ó lò látara dáadáa tó ṣe lójú kó padà ọdún láyé sí ọ padà ọdún fún torí pé muhammad sallallahu alayhi wa sallam láàyè ntìkú hawa pẹ̀lú yóò ha iṣẹ́ tí wọ́n bá fi ra inú àwọn ọ̀yàn jẹ́ o bákan kéèyàn jẹ́ oníwà dáadáa ní máa ń jẹ́ kí ilé èèyàn da ìyẹn ni pé àwọn ọmọ téèyàn bá bí àwọn ọmọ èèyàn da àwọn ọmọ náà lálàáfíà wọ́n sì gbogbo àwọn tí wọ́n bá rí ayé wọn sọ pé ó sùn lè kólóke wà ó sùn lè jíwà ẹ̀rí kéèyàn jẹ́ oníwà dáadáa kéèyàn sì máa ṣe dáadáa sí alámúlégbé èèyàn yọ̀hàmìrán ní díà yìí máa ń jẹ́ kéèyàn jẹ́ nìkan tó yẹ pé yọ́ máa bẹ láyé yóò ti kú wọn sì ní pẹ̀lú ẹ̀wọ̀n ní ti dáadáa àwọn méjèèjì tí wọn bá jẹ́ nìkan ti ń ṣe é irú ẹni bí ó kó lórílẹ̀ ayé yọ wá dàbí ká ní pé kò sì tún bẹ lórílẹ̀ ayé láàrin wa náà ni táwọn ẹ bá ti kíyèsí àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ti kó lórílẹ̀ ayé lónìí ní ohun tó ti lé ní ọgọ́rùn-ún ọdún mẹ́rìnlá tí àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam tó ti kó lórílẹ̀ ayé pẹ̀

wọ́n tó wọ́n lọ fún nínú rẹ̀ òun náà ní kéèyàn jẹ́ ẹni rẹ ọjẹ́ ni rẹ sáwọn ọ̀rẹ́ rẹ ọjẹ́ ni sáwọn àbúrò rẹ ọjẹ́ ni sáwọn ẹ̀gbọ́n rẹ ọjẹ́ ni sáwọn òbí rẹ àwọn ọmọ rẹ o náà ọba ṣe dá rẹ tàbí sí àwọn rẹ ṣe rẹ ọjọ́ nire ní àdúgbò ọjọ́ nire nínú ìlú àti lórílẹ̀‐èdè lápapọ̀ tí ìyẹn bá jẹ́ ẹni rẹ àmì lọ́jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ yóò di wà rí àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé nípa pé ẹni tá a máa sọ pé wà rẹ dá ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó pé ọjẹ́ ẹni rẹ sáwọn èèyàn bákan náà nínú àwọn tó ipá mọ̀ pé wẹ́ẹ̀yẹ dá ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó pé wọ́n fi àmọ́nà sí lọ́wọ́ kò sì ní jàǹbá àmọ́nà wọn olùfi àmọ́ní àwọn èèyàn pamọ́ tí ó sì ní jàǹbá àmọ́ní àwọn ni ó jẹ́ àmọ́nà yìí ó bẹ̀rẹ̀ lórí ètò pé àmọ́nà ti ń bẹ fún wa láàrin àwa àtọ́lọ́wọ́n ọba wa tó dá wa níbi ìrun kíkí a gbọ́dọ̀ jẹ́ nìkan tí ìbá jàǹbá àmọ́nà lórí ẹ̀ a gbọ́dọ̀ máa kí lórí kórè nígbàkúùgbà a sì gbọ́dọ̀ máa lálùwàlá kó tó lè bá máa kí gbogbo àwọn ìka yìí ṣùgbọ́n àwọn ẹlòmíín níbi ìgbàgbẹ́ wọn ti ń jàǹbá àmọ́nà ìtọ́nà bá gbélé wa lọ́wọ́ kírun ẹlòmíì sì lè kí láì ní lọ́nùwàlá bákan náà èèyàn jẹ́ nígbà tí wọ́n máa gba àwẹ̀ láì ní já ní kọ̀kọ̀ àwọn àmọ́nà eléyìí sọ́dọ̀ ọlọ́run ọba ni bákan náà àwọn àmọ́nà sọ́dọ̀ àwọn èèyàn a jẹ wọn lówó ká fún wọn lówó wọn a bá wọn dá owó pọ̀ ká má jà pa wọn wọ́n máa ròyìn wa pé ẹni ìrìn wa nínú àwọn kẹta mọ̀ pé ẹni oníwà dáadáa ẹni yìí òun náà ní àríkì sáà ó ti fẹ́ ohun tó nífẹ̀ẹ́ fúnra ara rẹ̀ ọwọ́ nífẹ̀ẹ́ rẹ̀ fọmọdà kejì rẹ̀ ju tiẹ̀ lọ fẹ́ lọ ọlọ́run bá sàlàyé fún nípa àwọn sàájú ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá ní pé wọ́n yóò dèrò náà là ń kú sí ní rẹ̀ ní ìbùkún sọ̀ọ̀sọ̀ àwọn sàájú ànábì wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ dáadáa sí àwọn ọmọlàkejì wọn ju bí wọ́n ṣe ní síra wọn gan lọ bẹ́ẹ̀ làwọn ní gbọ́dọ̀ kọ́ sí wọn tàbá ti kọ́ sí wọn ta níwèé eléyìí lórí ọkà yọọ ma jẹ pé oníwà dáadáa ni pẹ̀lú àwọn ọlọ́run ẹni tá a máa mọ̀ pé oníwà dáadáa ni ọ gbọ́dọ̀ jẹ́ alimutawa ẹ̀yin náà yóò jẹ́ ẹni tí máa ń tẹríba láàrin àwọn èèyàn olùtẹríba ni láàrin àwọn èèyàn kìí ṣe olùṣègbéraga wọn máa ní láàrin àwọn èèyàn lọ́dọ̀ ọ̀gá rẹ̀ yóò máa oníwà kò ní kò ní ṣègbéraga láàrin wọn àfi bíi ká ní pé yóò gbé wọn sípò kan náà tàbá dé báyìí àmì pé a oníwà dáadáa ni afẹ́nà àríjúùd kéèyàn jẹ́ ọlọ́rẹ kéèyàn bá jẹ́ ọlọ́rẹ àmì gbìyànjú oníwà dáadáa ni ìwọ̀n bá tọ́nà bá bá fọ gbìyànjú kan máa ná ń bẹ̀ bọ́ ọba london naira òṣùn tó burú kan ní twenty naira ń bẹ̀ fáwọn ẹlòmíì tó dúpọ̀ káàtà sí ọlọ́run kí ọ tó ti ní one thousand òṣùn tó burú kọ ní 1:20 ń fáwọn èèyàn tó ní bùkátà sí tọ́lọ́mọ fi ọ kó bẹ́ẹ̀ tó ní kó dín ní 20,000, 40,000, ọmọ wa jẹ́ pé nínú 1,000 yìí kó tún máa yọ fáwọn tó ní sí máa tọrẹ yìí àmì ló jẹ́ wípé yẹn jẹ́ oníwà dáadáa bákan náà nínú pé mùsùlùmí oníwà dáadáa ni kéèyàn jẹ́ wọ́n máa àwọn èèyàn kéèyàn jẹ́ alápọ́nlé tí ó máa fún àwọn èèyàn lápọ́nlé wọn má ṣe máa lá ọmọ èèyàn lórí wàwàwà ní gbogbo ọgbà nítorí bó ti wà nípò àwọn ọjọ́ nìkan ụwa yẹ kó wà níbi àjùlọ ká táwọn ẹgbẹ́ ò dé ọwọ́ àárín wọn gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé wọn ọba kó ń bẹ̀ wọn rẹ pẹ̀lú wẹ̀lí nípa pé ọ̀gá wa ní ọ̀gá wa ẹni tálejò bá dé sáàrin wa gan wọ́n sì máa dé ni ibi tọ́gà ní ẹ̀dá lé ìwọ ní ẹ̀bá wa jọmọ ṣẹ́ sọ́gá rẹ ọba jọmọ jálá pọ́nlé sáwọn òbí sáwọn ọmọ rẹ má sì jẹ́ pé bóyá àwọn ọmọ máa táwọn ọmọ máa wa bí wọ́n bá sọ̀rọ̀ máa bá ẹni tá a pọ́nlé gbogbo ògbà látara kó wọlé ṣàpọ́nlé àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà wá ní wọ́tọ̀ jábúrò máa ṣàpọ́nlé ẹ̀gbọ́n rẹ̀ bẹ́ẹ̀ náà wá ní wọ́tọ̀ jẹ́gbọ́n máa ṣàpọ́nlé àbúrò rẹ̀ eléyìí láti mọ̀ pé oníwà dáadáa bí ọ́n bákan náà nínú rẹ̀ òun náà ní àlèfáàdé ọ̀sàkọ́ kéèyàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láì jẹ́ pẹ́ nìkankan ló léèyàn lọ́sẹ̀ ń tí yàn tí pépé yàn lẹ́ni ohun tọ́lọ́ ọba jogún fún yàn lára mi tá a fi mọ̀ pé oníwà oníwà dáadáa lè yàn bákan náà kéèyàn jẹ́ olùṣèfaradà ìfaradà yìí ní máa ń ṣe ṣùgbọ́n tí yàn bá lórí ìpín alihaya kéèyàn jónú tìjú kò ọjọ́ nìkan tí wọ́n máa tìjú má sì jẹ́ nìkan tí ó wá gbé tìjú sọnù á wá rí ọ lẹ́ni tó fẹ́ pé ó gbé sòkòtò sídìí tàbá wá rí ọ lẹ́ni tó wá fi ìṣesí rẹ̀ tó fi jọ tóbìnrin bóyá bí pọ́ máa lo iye tí ṣesí tàbá di irun sórí ẹ̀kọ́ tó jóbìnrin ọ wá jẹ́ nìkan máa wọ látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa tìjú ìtìjú ni. nínú ẹ̀sìn lọ́wà anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní pé ìtìjú àti bíi kánífì ẹ̀sìn gangan ni kò sì ní mú kẹ̀kẹ́ wá fún yàn àfi kó jóore sallam ó ní pé ẹni tó bá jẹ́ pé ọba ti lè tìjú mọ́ tí ọba jẹ́ nìkan tó yẹ pé ìtìjú ọ̀yà máa tó bá wù nínú sẹ̀yìn ayé rẹ̀ nínú pé tá a sọ pé oníwà dáadáa lè yàn kéèyàn jálá àánú ọmọ ọmọọṣẹ́ rẹ jálá àánú sí àwọn òbí rẹ ọ̀pọ̀lọpọ̀ ló wà lónìí ó ti pé kò láàánú àwọn òbí rẹ ni ó ti tọ́jú bá ohun tí ó kó wọ́n ti pè ya rẹ lájẹ fún wọ́n ti pè àwọn ìdílé rẹ̀ pé kò gbọ́dọ̀ dúkìá tó ní ní pé ó yan àwọn ó yan wọn ní kò ṣe nìkan tó ta sí wọn kò láàánú wọn ẹni wọ́n bá sọ bẹ́ẹ̀ fọ ọ̀gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ lórí ẹ̀ torí pé ẹni tó jẹ́ ìyá rẹ̀ yìí tó bá jẹ́ tí kò fẹ́ ba tiẹ̀ jẹ́ ni àtìgbà tó ò tí lè dáwọ́ lórí ẹ̀ kó ti ba tiẹ̀ jẹ́ tó bá wá jẹpọ̀ wá dàgbàtà wọ́n wá sọ pé òun ní bayé rẹ̀ jẹ́ ó yẹ kó ọmọgbẹ́ni tí ń sọ bẹ́ẹ̀ fọ òun gẹ́gẹ́ ló fẹ́ bayé rẹ̀ jẹ́ láti máa sọ ó ṣe pé àwọn tí wọ́n wí nǹkan yìí fọ́ àìsọ pé ó lè ṣẹlẹ̀ báwọn látara pé sẹ́tánù jẹ̀lú máa ń ṣe gẹ́gẹ́ bá níbi àwọn ọmọ sàlá láti ṣàlàyé fún wa ipò wọn lè rí òdodo ẹyọ kan ṣùgbọ́n wọn fi ọgọ́rùn-ún rọ́kun òbí tó ṣe dáadáa sí tẹ́lẹ̀ tó jẹ́ pé ọ̀ náwó lórí ẹ̀ ìyá ń jẹ́ lójoojúmọ́ ọwọ́ ajẹ́ nìkan tó ṣe pé látara bẹ́ẹ̀ òun náà ń bínú sí ọ ọwọ́ lọ lé yẹmí wò lórí ẹ̀ wọ́n wá lóbìnrin ní sí ọ wọ́n ọ̀fà ìmọ̀ pé ajẹ́pẹ́wé fún wọn ní olè ronú pé à ah, kí èsì pé dáadáa ti ti tóbi yìí lọ́ fa ohun tó ṣe pé òbí yìí ti fà mí ọba lọ́wọ́ ọwọ́ ajẹ́kọ́lọ́wọ́ ọgbó ohun mi ṣùgbọ́n eléyà ti tọ̀hún nínú ojúṣe wa mùsùlùmí òun gbọ́dọ̀ láàánú lójú òbí rẹ àwọn ọmọ rẹ àwọn ẹ̀gbọ́n rẹ bẹ́ẹ̀ àwọn àbúrò rẹ ọkọ títí iye ká agbọ́dọ̀ náà lọ gbogbo wọn nínú wà ìsìláàmù wà ìsìláàmù ọ̀fẹ́ ah, ẹni yìí mà ní wà dáadáa o bákan náà nínú kẹta wọn ló wà tí wọn sọ bá sọ pé níwálé yẹn òun náà ní kéèyàn ní àfẹ́ kéèyàn jẹ́ nìkan tó pé yóò máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi gbogbo àlámọ̀ rí kò ní máa fagídí ti ọ̀pọ̀lọpọ̀ ká bákan náà sámá ha kéèyàn jẹ́ nìkan tó pé yóò máa dábòjú kúrò fáwọn èèyàn nínú òun ká mọ̀ pé oníwà dáadáa lèèyàn aṣojú àà kéèyàn jẹ́ akin níbi séèyàn má sì jẹ́ olóòjú má sì jẹ́ ọ̀lẹ tí wọ́n máa wá sùn kí kàbìtì kábìtì nígbà táwọn èèyàn bá ń ṣiṣẹ́ lọ́wọ́ omi ni wọ́n máa sùn máa sọ pé lọ́wọ́ jẹ́ akin níbi gbogbo nǹkan ọba sọ̀rọ̀ káàkiri ó wà ń bẹ́ẹ̀ máa sojú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ lónìí tó nínú táàmù mọ̀ pé oníwà dáadáa ló ń tọ̀hún òun náà ni pé ọgbọ́dọ̀ jẹ́ àkè èèyàn ìwọ̀n tó fẹ́ sọ ti ń bẹ nínú gbáyà rẹ ọgbọ́dọ̀ jáde táwọn èèyàn sì gbọ́ yé tí wọ́n sì rẹ nínú kẹta mọ̀ bí pé pé ọ máa sójó ṣe ọlọ́run ọba

bákan náà èèyàn máa ṣe bí kálówó ohun tó rí yóò máa ṣe bí kálówó orí ohun tó yóò bínú sí yóò máa gbé mi inú mi lórí ẹ̀ yóò máa jẹ́ nìkan tó yẹ báwọn èèyàn tí wọ́n bá wá mojú kò tí wọ́n bá wá mojú kò wá dán rẹ̀ yóò ṣàmojú kò fún wọn tí wọ́n bá wọ́n ní pípọ́ ṣàforíjì fáwọn yóò tètè máa ṣàforíjì fún wọn á sì máa mọ̀ pé oníwà dáadáa lẹ́ni eléyìí ìsìlám mú wá fún wa bákan nínú táwọn mọ̀ oníwà dáadáa lẹ́yìn kéèyàn jẹ́ alẹ́kọ́ náà kéèyàn láyọ̀ ọkàn lórí ohun tó lọ́mọ bá fún yàn tọ́lọ́run bá bá gbé ohun tọ́lọ́run bá jogún wọn tó pín sọ́dọ̀ rẹ láyọ̀ ọkàn lórí ẹ̀ ẹni tọ́jọ́ rẹ lè lówó jọ ọ lọ kò sí nkẹ́kà àbúrò rẹ lè lówó jọ ọ lọ lè ní lárí jọ ọ lọ kò sí nkẹ́kà òun ló ní lónìí ọlọ́run ni ẹni tó ju ọ lọ lọ́ máa wò kó o lè wo ẹni tó yẹ kó wọn náà jù lọ. ìnáwó ti jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ máa láyọ̀ ọkàn ni ìwọ̀n tọ́lọ́run fún wa lónìí tá bá yọ́nú sí tọ́ bá ó tún ní pọ̀ jù bẹ́ẹ̀ lọ. bákan náà kìtìmánù sẹ́wọ̀n nǹkan tó pamọ́ tọ́jà siri ahụ àwọn èèyàn ọ̀gbọ́dọ̀ máa sọ síta nínú kẹta mọ̀ pé oníwà dáadáa ni ọ́ nínú ẹ̀lẹ́lẹ́ ìjẹ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé ohun nǹkan àwọn èèyàn ló ń tú jáde sí wọn ọlọ́run lè bọ́ ṣe kó jẹ́ dókítà ọ̀pọ̀lọpọ̀ àìsàn èèyàn ń gbé rẹ tọ́lọ́run ní kan máa rí kí wọ́n máa rí wọ́n sẹ́ rẹ̀ ló wá wọ́n tó bá lọ jẹ́ nìkan tó pọ̀ máa ń tún wọn láti rí lágbájá ilé báyìí lágbájá tí ń lọ yìí àrùn báyìí ní bẹ lára rẹ̀ lágbájá tí ń lọ yìí èjì àti bẹ lára rẹ̀ bó ti ń wo ni kò sí nínú àwọn tí kí wà wọ́n dá o bákan náà ni mú à ọgbọ́dọ̀ jẹ́ nìkan tó pé yóò ní mú à mú bá pé mú à ọgbọ́dọ̀ jọ lọ́tí bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ jọ ń sìgá òsì gbọ́dọ̀ já mú gbọ́ òsì gbọ́dọ̀ máa ó sì gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé ìfún tí Islam mú wá ní ìwà ọgbọ́dọ̀ mójútó ìwọ̀n tọ́lọ́wọ́n bá bá kọ̀ọ̀kọ́ kọ́ ìwọ̀n tánẹ́bí bá kọ̀ọ̀kọ́ kọ́ ìwọ̀n tọ́lọ́wọ́n bá gbèdíṣẹ́ rẹ̀ bá ní kò ṣe kò ṣe eléyìí láti máa sọ pé ẹni yìí ọmọ àníwò wo àràdà o. ánẹ́sì ìhà wọ́n máa jẹ́ nìkan tó yẹ pé wọ́n máa ṣe títí bí wọ́n bá ti ṣe títí fún wọlé àpò ọgbà ìtítí náà á máa mọ̀ pé oníwà rere ni ọ́. aliwọ́fà wọ́n bá gbé àdéhùn sí ọlọ́dọ̀ ó pé àdéhùn àwọn èèyàn nínú kẹta máa pé yẹ dáadáa ní ọ̀nà bákan náà àwọn kẹba ìfọ̀ wá jìnà sí ọ jó nínú apá ọ jẹ́ aláṣejù níbi gbogbo àlámà rí ìwọ̀ntúnwọ̀nsì iná lè ní máa ń ṣe gbà bákan náà ọ tí ó jẹ́ ahun tọ́wọ́ ayé ahun sí àwọn èèyàn pẹ̀lú mi lónìí ó bẹ̀rẹ̀ látòrí ara rẹ̀ di síra rẹ̀ fún rẹ̀ ẹ̀ẹ́dìmọ̀ olówó lọ́wọ́ látara aṣọ tí ó wọ̀ aṣọ burúkú ni ọ máa wọ̀ káàkiri bàtà tí ọ̀gbádùn ni ọ máa wọ̀ kí sẹ́ni wá ohun tí ara rẹ̀ tẹ́lẹ̀ ni pé kọ́rọ̀ rọ̀ sọ́dọ̀ àwọn èèyàn nínú kẹtẹ wà dáadáa ọ ọ o sì wá ọ máa ìmọ̀ yìí ó máa túmọ̀ sí fúnra rẹ nígbà tó bá yọ máa jẹ kó níwọ̀ dáadáa yọ. Adamu sọjọ́ sòrì ọ̀ gbọ́dọ̀ máa fi mú fílẹ̀ mú fi fílẹ̀ káàkiri tọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ á máa ló níwọ̀ dáadáa yọ. Bákan náà ọ̀ gbọ́dọ̀ jẹ́ nìkan tó ebi yọ máa pẹ̀gẹ̀ àwọn èèyàn lásàkì máa pẹ̀gẹ̀ àwọn èèyàn láti kéré sa àwọn èèyàn àti pé bọ́lọ́mọ ọba tó ṣe dáadáa fún má jọ sọ pé ẹ má ṣe rẹ̀ sí dáadáa tọ́lá ọba ṣe fún ti ṣe rẹ̀ sí ọlọ́run ọba kẹwọ́ náà ọlọ́run ọba ti máa ń kẹ̀ ẹ̀dá bákan ya wọ́n máa fọ ọ̀yẹ̀ sí yẹ̀yẹ́ o tí má máa tẹ̀sìn ọlọ́run ọba sí yẹ̀yẹ́ ọba mójú tẹ́lẹ̀ yìí ọlọ́run ọba lè jọ lọ́sọ̀ àánú rẹ̀ sùúrù na mo wò pé lágbájá ọ̀pá aburú ṣe mí mo wò pé ìyá mi mi mo wò ya mi ọkọ mi ló ni tàbí ìyàwó mi ni ádámù lónìí má ṣe máa ṣàbòsí o ọgbọ́dọ̀ jìnà ṣàbòsí fáwọn èèyàn wàlẹ̀ gíṣ ó sì gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ kó máa ara wọn èèyàn jẹ́ wàlẹ̀ gọ́dọ̀ ó sì gbọ́dọ̀ máa bínú níbínú òtì ìbínú tí Islam mú wá òun yẹn ìbínú tó bá yẹ pé kì í ṣe gbọ́ nínú ẹ̀sìn Islam ló ní kó bí èyí lárí lára àdébí wa Muhammad sallallahu alaihi wa sallam kèé bínú lórí wọn bá fi fẹ́ ṣùgbọ́n máa ń bínú lórí ẹ̀sìn Ọlọ́run tí wọ́n bá sọ nípa ẹ̀sìn Ọlọ́run bá ní sọkúsọ tọba bínú lórí ẹ̀ ma láti ju inú ọ̀túnwọ̀sì bákan náà máa sọ̀rọ̀ ẹ̀yìn o ọba tí máa sọ̀rọ̀ ẹ̀yìn a máa lóníwà dáadáa ní ọ́ tá a bá kọ ọmọ bí kò ń àwọn èèyàn lẹ́yìn láì dá irú wà dáadáa tí ń lọ́dọ̀ rẹ o àlèkébẹ̀ má ṣe jó ní gbéraga gẹ́gẹ́ bá pé jẹ́ tí o ọ sì má jẹ́ nìkan tó yẹ kó dolófófó sì má máa jẹ́ nìkan tó máa fojú kéré àwọn èèyàn tó bá ti mójú tẹ́lẹ̀ yìí ó dájú pé wọ́n máa fi dáadáa wọ́n máa fi ròyìn rẹ̀ tá a sì bẹ̀ lọ́hùn kọ́nà wọn bá yé kí ọlá kí wọ́n káwà náà fi wọ́n máa fi wà dáadáa wọ́n máa fi ròyìn èèyàn ká jẹ́ nìkan tó yẹ pé a máa kó lórílẹ̀ ayé yìí wọ́n máa ní pé lágbájá Aisha ó bi ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nípa arákùnrin kan tó sọ pé kí wọ́n tó gbé ànábì dìde iná ló ti lò gbà èèyàn dáadáa ni kí n ṣe dáadáa sáwọn èèyàn ṣùgbọ́n gbogbo dáadáa tí ń ṣe yìí kò gbà láà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìyàwó sábẹ́rọ ànábì pé ìjẹ́ dáadáa tí ń ṣe yìí tó tó ń dáadáa yìí ìjẹ́ yóò tẹ̀ pé wà ní jẹ́nà ànábì ní pé rárá o eré ìlọ́fà ta Islam ìwà ló mú wá fún wa ìwà òun náà tó ní Islam méjèèjì tọba ní Islam Islam rẹ lọ́láàfíà ó jó níwà dáadáa tọba sì jó níwà dáadáa yóò tì ọ́ tó fi padà lè gba ẹ̀sìn ọlọ́run ọba àdékè ọlá tó fi mọ ọlọ́run ọba ẹlọ́kẹ́ soso fóun nìkan ló fi bẹ́ẹ̀ kó fi jọ́sìn fún tó sì gbọdọ̀ fi jọ́sìn fẹ́ lómi abẹ́lọ́ ọlọ́ba kó ṣe wá lẹ́ni eré láwùjọ àwọn èèyàn kó ṣe wá lóníwà pẹ̀lẹ́ láwùjọ àwọn èèyàn kó ṣe wá lóníṣòwò èèyàn láwùjọ àwọn èèyàn kó má ṣe wá ní alágídí èèyàn kó má ṣe wá lẹ́ni tí ó máa ṣe kìí sáwọn èèyàn kó má ṣe wá lẹ́ni tí pé yóò máa wà ìdá sáwọn èèyàn wa ọ̀làlá haúlá wọ́dà fún wọn. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدعى قسم ولو أسئلة تقال بها محمد صلى الله عليه وسلم يا سيدي يقول الله عليه وسعده وسعده تقال في الله في يوم الإسلام lókùtù bẹ́ẹ̀ wà lẹ́ẹ̀kejì yóò máa dẹ́ lórí ìfúnfà ní àwọn ìṣẹ̀lẹ̀ náà lò nípa pé bóò ni òṣèlú tí rọ́mi sí omi òtó tó sì jẹ́ pé àlàáfíà yóò wà nínú ìlú wa tó jẹ́ pé kò ní sí wàhálà kankan lọ́tún bẹ́ẹ̀ ni ò sí ní sí lọ́sí bákan náà tí ó sì jẹ́ pé gbogbo wa á lè jọ máa bára wa gbé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ gẹ́gẹ́ bá ti mọ̀ pé lọ́tún la ò ní nírọ̀lẹ́ rẹ̀ ilé ni wọ́n bẹ̀rẹ̀ òwò tí wọ́n máa ń ṣe ní ọ̀dọ̀ wa ń bí ó jẹ́ pàwọn náà ti mọ̀ pé wọ́n máa ń lo ọjọ́ mẹ́ta tí wọ́n máa fi ṣe nǹkan yìí ìwé tí ń bẹ lọ́wọ́ mi ìwé tá a ti mọ̀ tó ti wà lọ́wọ́ gbogbo wa tipẹ́tipẹ́ ni ìwé yìí náà sì ni àwọn tó jẹ́ amòfin àtàwọn tó jẹ́ àwọn aláṣẹ wa òun ni wọ́n jírò mọ́ wọ́n ti tẹ̀lé gbogbo owó mójútó yálà àwọn tá a jẹ́ mùsùlùmí tàbí gbogbo àwọn tá a tẹ̀lé nínú ìlú wa yìí nípa pé lọ́túnla tí wọ́n bẹ̀rẹ̀ o agbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé agbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàpà jùlọ àtàjẹ́ mùsùlùmí aláǹfààní ká máa ṣe gbogbo ohun tó wù wá yálà lọ́kùnrin àbí lóbìnrin níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ yìí ìjọ́ tó yẹ pé wọ́n fi parí rẹ̀ aláǹfààní rẹ̀ látàtàárọ̀ nítorí ìdàgbò márùn ààbọ̀ eléyìí kì í sọ ló pa ẹni tó jẹ́ ìmáàmù náà ló wá ìmáàmù wa àgbà ìmáàmù wa abdulhakeem ọlájọrí kọlọ̀bà ọba àdìsọ́lá kọ́ bá wa ṣe dáadáa fún bàbá náà bàbá náà wọ́n jẹ́ nìkan tẹ́ tó wọ́n rí mi sí gbogbo wa nípa pé àwọn tá a jẹ́ mùsùlùmí alìsíláà ẹ̀sìn àlàáfíà ni àtàjẹ́ mùsùlùmí náà àwọn tá a gbà láàfíà láàyè tá a gbọ́dọ̀ jẹ́ nìkan tẹ́ pé amúkẹ́kẹ́ gbọ́dọ̀ fọwọ́ wa wá jẹ́jẹ́ bó ti jẹ́ pé bá a ti ṣe máa ti tẹ́lẹ̀ lánàá wọ́n ti wá ní pé kí n máa rẹ́ wọn létí láti máa fi rẹ́ wọn létí gbogbo ògbà wípé látà pé tí wọ́n jẹ́ ẹ̀sìn àlàáfíà yìí a gbọ́dọ̀ mójútó dáadáa wọ́n ti sọ wá láwọn ọkọ̀ tí èsè ti wá nínú ìlú yìí láwọn ọdún míì tó ṣe pé àwọn orúkọ yìí àwa gbọ́dọ̀ jẹ́ nìkan tó ipa wọ́n ti bà wá jẹ́ káàkiri ọkọ̀ tí ti wá ni wọ́n gbé sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣùgbọ́n ọmọ tó yẹ bọ́lọ́wọ́n kò sí ní mùsùlùmí bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ ọlọ́run bá lè sàánú ẹlòmíì náà lọ́la láti jẹ́ pé kí ìsìláàmù yóò wù kìí ṣe ẹjọ́ tiwa náà láti jẹ́ mùsùlùmí àrínú ọ̀pọ̀lọpọ̀ nù wa tó ṣe pé àwọn tó jẹ́ àwọn òbí rẹ̀ tó bí ìwé ṣe mùsùlùmí wọ́n sì ráwọn míì tó ṣe pé àwọn òbí òbí rẹ̀ ní ṣe mùsùlùmí ṣùgbọ́n orí ọlọ́run bá fi ta wá lọ́rẹ tó ṣe káwọn jẹ́ mùsùlùmí lónìí àdúpẹ́ fọ́nà ọ̀pá lórí ẹ̀ alihamudulilayi rabbil alamin látara bẹ́ẹ̀ agbọ́dọ̀ jẹ́ oníwà pẹ̀lẹ́ agbọ́dọ̀ jẹ́ oníwà kùtù tá agbọ́dọ̀ jẹ́ nìkan tó pé yóò mú ayé lè fẹ́ nìkan kan gẹ́gẹ́ bí ìsìn ìwà náà tẹ́lẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti lè máa gbọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ojókòó ló ti lọ èyí tó lọ nílé ọba èyí tó lọ ní local government èyí tó lọ lánàá ní secretariat nìbàdàn tó ṣe pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà abẹ́ ibi títí lọ kó sí òun náà ní abẹ́ òfin tí mo mú lọ́wọ́ yìí òfin tó yẹ pé wọ́n parí rẹ̀ níyà two thousand yìí tó sì jẹ́ pé òfin yìí náà ni wọ́n múlò tẹ́lẹ̀ tó fi di pọ̀pọ̀lọpọ̀ wàhálà máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ agbófinró wọn bẹ̀ẹ́ náà ló wà lọ́wọ́lọ́wọ́ táà ti bẹ̀ẹ́ náà kọ́nà bá kọ́kọ́ wọn mọ̀ ṣe àìnímọ̀ ṣe wọ́n kọ́ bá fi sínú iṣẹ́ wọn a lè máa kẹ̀ wọ́n nínú ìlú wọn wá dà ló wa wó dáadáa wọ́n á ṣe nínú ìlú wa ká sì máa rí wọn lé wọ́n jẹ́ nìkan tó epo wọ́n wá mójútó pé nínú òótọ́ ní òótọ́ inú ẹ̀ lọ́jọ́ pé àwọn ẹni yìí wọ́n máa ń jáde láago tí ń bẹ ń bì yìí àti wọ́n èyí jáde bẹ́ẹ̀ bákan náà èyí tí ń bẹ tí wọ́n bá tẹ̀ máa jáde bẹ́ẹ̀ láwọn èyí tó ti lọ lẹ́yìn báwo ló ṣe jẹ́ pé wọ́n ṣe mú fìdí ìlò eléyìí ni ohun tí wọ́n wá mójútó tí wọ́n bá mójútó dáadáa sáà ti fẹ́ lọ́wọ́ ọba kọ́lọ̀ ọba àlejò akọ́májẹ̀wọ́ sì ń jẹ láíláí kọ́lọ̀ ọba àlejò akọ́má fún ọ lọ́wọ́ sẹ́ni kẹ̀kẹ́ tó ní kẹ́lẹ́sì ọmọ sẹ́sì rẹ̀ inú orílẹ̀-èdè tá a wà yìí ọba àmà nẹ̀sì òkè ọba àníwò ọ̀fẹ́sẹ̀ rìn mọ́ orí lọ fẹ́ẹ́ fi rìn àlàlàlálá ọ̀tọ́sọ̀tọ̀ ọwọ̀ sẹ́ni kí ó mọ sí kò sí kò ti rẹ́rìn sẹ́ni kí ó ní ọmọ rẹ̀ rìn ṣùgbọ́n ní òfin bẹ́ẹ̀ náà ló ti wá wà pé kẹ́ni kẹ́kẹ́ má ní ẹnì kẹ́kẹ́ la ṣùgbọ́n òfin yìí lẹ́ẹ̀ ló ti wà lẹ̀ lọ́wọ́lọ́wọ́ òfin yìí kèé sòfin tó yẹ pé àwa mùsùlùmí náà tàbí ẹlẹ́sìn títẹ̀ tó tẹ́ wa lọ́rùn látara òfin títẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà pé pẹ́lẹ́sì ọ̀sẹ̀sìn rẹ̀ láì ní jẹ́lì kẹta lọ́wọ́ ṣùgbọ́n gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ àti gbogbo àwọn aláṣẹ pé kí wọ́n tẹ̀ pẹ̀lú wọn wọ́n ní ká tẹríba fófin yìí a sì gbọ́dọ̀ tẹríba fún torí pé àwọn aláṣẹ àwọn méjì àwọn méjì kan tẹ tọ́lọ́ bá bá ṣàánú wọn ìlú ọjà ìlú onítùmọ̀ òun náà làwọn tó já wọn aláṣẹ wa àtàwọn tó jẹ́ àwọn àfa wa tọ́lọ̀ bá ní kí wọ́n da ìlú ọ̀dà dáadáa tá a ti bẹ̀ lọ́hùn ẹni tó jẹ́ gómìnà wa ọlọ́kọ̀ bá ṣe dáadáa fún wọn àti gbogbo alọ́sọ̀mọ̀gbé wọn wọ́n ní ká tẹ̀lé òfin yìí òfin yìí náà ní ká sì tẹ̀lé yálà wa àbáwọn tó yẹ kó wọ́n fẹ́ sòwò yìí aago márùn-ún àbọ̀ yìí wọ́n ní wọ́n jáde ṣùgbọ́n àwọn òfin mi tí wọ́n wá ti lé tọ́jọ́ pé wọ́n ní ẹgbọ́dọ̀ kíyèsí ọ̀gbọ́dọ̀ àti ìwọ àwa àtàwọn náà lòmí bá wí o ọ̀gbọ́dọ̀ sí kọ́ ọgbà bẹ́rẹ̀ lọ́wọ́ béèrè fọ́wọ́ a máa dà àkọ́bẹ́ ọ̀gbọ́dọ̀ mú gbogbo eléyìí wá torí tọ́ bẹ́ẹ̀ ṣe mú lọ́wọ́ àti pé ọ̀fẹ́ jà ní o ó sì gbọ́dọ̀ jẹ́ nìkan pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ gbọ́ ọjọ́ àkọ́kọ́ nínú sunday tí pọ̀ wáyé ọ̀túnla yìí ọjọ́ tó tẹ̀lé ní sunday sátidé ọjọ́ mẹ́sàn-án èyí tó tẹ̀lé ọba jẹ́ tàbí ogun wọn àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí obìnrin láǹfààní ọ̀rọ̀ àkọ́tà ọlọ́jọ́ láǹfààní kọ́ lọ bí ọjà rẹ̀ látàtàárọ̀ tí bá fi ń di ẹ̀yà látàrí ọmọ padà sí ààyè rẹ̀ àwọn obìnrin ìlú fún obìnrin ilẹ̀ ìlú yìí ilé ìjọba túlẹ̀ lórí ẹ̀ ọba àlúwa yìí sọ ọ̀rọ̀ tí ń sọ yìí ìjòyè sọ gbogbo wọn lé gbogbo wọn lé mọ̀tàpákọ̀ náà lé iná àparapọ̀ lé lórí ọlọ́jọ́ láǹfààní kọ́ máa tajà rẹ̀ látàtàárọ̀ ẹni tí ó lo owó láǹfààní kó lo oko ẹni tí ó lo odò láǹfààní kó lo odò lóbìnrin ó ṣe gbogbo yóò tó ọba ṣe látàtà àárọ̀ tó bá ti bẹ̀rẹ̀ àlásán yóò dàgbò lè ti máa wọlé lọ látara pé aago márùn ààbọ̀ nínú ìwọ́n làwọn bẹ̀rẹ̀ ìṣíde wọn gẹ́gẹ́ bó ti wà ń bí wọ́n máa wá bẹ̀rẹ̀ rẹ̀ tí ó ti máa parí sí aago márùn ìdájí gẹ́gẹ́ bó ti wà ní òfin yìí òfin ya two thousand yìí bẹ́ẹ̀ náà sì ni gbogbo wa náà ṣe apanupọ̀ lé lórí láwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọjọ́ yòókù gẹ́gẹ́ bó ti pé alẹ́ òun tí wọ́n máa ń ṣe náà wọ́n máa ń ṣe ṣùgbọ́n àwọn jẹ́mẹ́ta ẹ̀ta yìí aláǹfààní kó tó pé ká lọ bí tá a bá lọ aláǹfààní ká tábù lọ Ọ̀yọ́ ká tábù lọ Ìbàdàn ká lọ oko ká lọ odò àwọn àtàjọbìnrin ká lọ ọ̀tajà wa ṣùgbọ́n tó bá ti dẹ̀yìn àlásàrì ká ti máa padà sílé ṣùgbọ́n àwọn àtàjọkùnrin ẹnìkan tó gbogbo àwọn mùsùlùmí náà wọ́n sì sọ ọ́ ọ̀tẹ́lẹ̀ ẹ̀ka tó kọ òdókùn ọkùnrin mọ́lé o aláǹfààní kó lọ mú ọrẹ mọ́ lóòdò rẹ ọ̀rọ̀ ọ̀tajà rẹ. bákan náà tó bá jẹ́ pé wọ́n bá ń kó òyìn lọ lé ọba má jẹ́ nìkan tó pé gbà lọ́wọ́ lọ gbà àríwọ̀ sọ̀rọ̀ sílé ìlú pọ̀ látara pé ẹni tá a fẹ́ sun jẹ kò tún gbọ́dọ̀ máa ṣe kíni kò máa fi kó rárá o ẹni tá fẹ́ sun jẹ kò máa ṣe kíni kò máa fi kó rárá torí pé nǹkan mí ni wọ́n bọ ọrọ̀ wọ́n lè níbọ̀ lọ́wọ́ ọjà bákan náà òfin tí wọ́n fi lélẹ̀ náà ni pé ọ̀nà tí wọ́n ń gbà lọ ni kí wọ́n gbàgbọ́ ọ̀nà tí wọ́n ń gbà lọ náà ni kí wọ́n gbàgbọ́ eléyìí àwọn aláṣẹ wa àwọn olófin wa àwọn ọba àbójútó eléyìí sáǹtẹ lọ́hùn ìlú wa kíkọ̀kẹ̀balẹ̀ pẹ̀mpẹ̀ ọlọ́dọ̀gba àṣàlékù kọ̀kẹ̀balẹ̀ náà ìdùnnú pẹ̀lú ìlú wa yìí ọlọ́run dákùjẹ́ ìdùnnú ní ojú lẹ́kùn sí àwọn orin tó pọ̀ à ń fẹ́ nínú orí wọn ní ìlú ọlọ́run dákun má dínú orin náà fún wa àwọn tó ti lówó níwájú wọn máa lówó sí àwọn tá a sì ní dákúnjẹ́ adún ní ẹni ó ti wọ́pọ̀ tó ti rẹyọ kẹjọ pé méjì jọ pé mẹ́ta jọ pé mẹ́rin ẹni tó ti ra lẹ̀ ni ó fi kọ́lé ẹni tí ó rà ọlọ́run tí ó lè rà ẹni ó ti kọ́lé ọlọ́run àti olówó lé wa lórí ayọ̀ ìdùnnú ìtùnnú ti bẹ́nu olówó alè rẹ̀ lómi ti ń bí tọ́wọ́ sáfẹ́ wo pé kí lùyọ́ sọ máa gbóná jẹjẹjẹ ni ọlọ́run dábàá gbóná mọ́ àìwá bá a mọ́ ẹlòmí ilé ẹ̀fẹ́ tó fẹ́ ní ìfẹ́ jí bílù yóò tutù sẹ́ ọlọ́run dákùn bá wa adọ́ọ́dá bá wa mú ẹni bẹ́ẹ̀ gbogbo ẹni yòówù tọ́bọ́ wá ń fẹ́ tí fọ̀kàbalẹ̀ ọwọ́ ẹgbẹ́ ló rí ọlọ́run dákùn bá ti fọ̀kàbalẹ̀ sínú ayé rẹ̀ ọ̀hún bá ti fọ̀kàbalẹ̀ sínú sẹ̀mí ẹ̀ bá ti fọ̀kàbalẹ̀ sínú ayé rẹ̀ ọ̀lẹ́lá òwò táǹtì dàgbà fàdákà sí májì ajá nǹkan tó rí jẹ májì ajá nǹkan tó rí ná májì ajá nǹkan tó rí lò májì ajá nǹkan tó rí wọ̀ gbogbo bá a ṣe ń sáré lóòkè tá ń sáré sí lóòdò ọlọ́run ẹni tí ò ṣe dákun májì ọjà rẹ wa ẹni tí ò ṣe dákun wá ń ìjọba lẹ́lòmí ń sí ọwọ́ rẹ̀ náà ní ṣe lágbà àgbàkàtì ikú ẹlòmí ń bẹ òwò ní ṣe bá fàtàkà sí fún ẹlòmí ń bẹ àgbẹ̀ nínú wa bá fàtàkà ságbẹ́ rẹ̀ níparí ọ̀rọ̀ mi gbogbo àwọn tá a jẹ́ àgbẹ̀ láláǹfààní ìlú wa afẹ́dé tí àwọn èèyàn dáko kọ́pọ̀ dáadáa bá a ti wá ń dáko yẹn àwọn tá jẹ́ mùsùlùmí bá a bá ti wọnú oko wa a máa sọ fún wa ká máa sọ pé Masha Allah láàpò wátàlí ìdàrẹ́dà kò sí ohun tó burú bẹ́ẹ̀ gbólóhùn tó fúyẹ́ ni tá a bá ti wọnú oko ká sọ gbólóhùn yìí

dákun má jẹ́ ajáko ká ṣe wàhálà látẹ́kọ́ wá sásìkò sábà máa tà á káwá ká máa tà ń tàkùtà má ṣe bẹ́ẹ̀ fún wa sábà máa tà já jèrè ń tẹ̀tọ́ pọ̀ bàbá wa jèrè ń tẹ̀já ti pé ìyàwó ni dákun já fi kó mọ́ni já fi jẹ́ nìkan tá a fi gbóhun dáadáa ṣe ká fi kọ́lé ká fi ralẹ̀ ká fi ra mọ́tò ká fi lọ mọ́kà ọlọ́dọ̀ má jà tu wàárẹ̀ o má jà tu wàárẹ̀ àti gbogbo أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا جلوس الصلاة استقيموا فلا تختلفوا فتختلف قلوبكم ẹgbẹ́ kájẹ́ bí ẹsẹ̀ owó kọra wọn àwọn ọ̀rọ̀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 ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر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 فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر Allahu akbar. Allahu akbar. الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله